Ah, eh, sex is good, oh, sex is good, oh, sex is good, oh, my brother. Ah, eh, sex is good, oh, sex is good, oh, sex is good, oh, my sister. Wetin I go do for this life, oh, where I no go fuck. Where I no go fuck. Sex is good, oh, brother, I tell you. Sex is good, oh, mama, I tell you. Sex is good, oh, papa, I tell you. Sex is good, oh, sister, I tell you. Hmm. Oko oyini, obo oyini, ah, lára mi o, oh, ho, ho, ho, oko oyini, ah, obo oyini, oyin mọmọ aduni, ah, ah, ah. idọ oyin ni ẹpọ̀n oyin ni yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ ọyàn oyin ni yẹ́ òbò oyin ni oyin obo adùn ni. Sex is good, oh mama I tell you. Sex is good, oh papa I tell you okore ọmọ àjílé bàbá àtẹyù òbò ọmọ tuntun yùgbà bàbá àtẹyù obìnrin tí ò gbádùn lọkọ ọjọ ìyókọ bàbá àtẹyù ọkùnrin tí ò tí ì lábò tí ì mọ ìhòbò bàbá àtẹyù sex is good oh papa àtẹyù sex is good oh mama àtẹyù oúnjẹ kí ló bò ń jẹ tí ẹ mọ̀ oko lóbo ń jẹ́ tí mo mọ̀ ó jẹ́ kí lóbo ń jẹ́ tí mo mọ̀ oko lóbo ń jẹ́ tí mo mọ̀ iṣan kí lóbo ń jẹ́ tí ẹ mọ̀ iṣan oko lóbo ń jẹ́ tí mo mọ̀ o. Oh, hey, hey oúnjẹ kí ló bò ń jẹ tí ẹ mọ̀ okó ló bò ń jẹ tí ẹ mọ̀ oúnjẹ kí ló bò ń jẹ tí mo mọ̀ ọkọ ló bò ń jẹ tí mo mọ̀ iṣan kí ló bò ń jẹ tí mo mọ̀ iṣan ọkọ ló bò ń jẹ tí mo mọ̀ oh sex is good oh mama I tell you sex is good oh papa I tell you okòrè ọmọ àjílẹ̀ bàbá I tell you òbò ọmọ tuntun yùngbà bàbá I you hmm. ẹ kúrọ̀lẹ́ kúrọ̀lẹ́ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ olúyinka TNT níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi tí ẹ bá ti ń wò mí olúyinka ti dé alára àgbà yìí dá mo ní ohun tá a máa máa sọ lẹ́ni ẹ ṣó mi ní love o tẹ́ bá ṣó mi ní love mo ò ní ṣe ṣó mọ́ ọ mo ní ohun táwọn máa sọ lénìí a máa máa sọ báwo ni òbò kí ni àwọn functions òbò kí ni òbò ní kí ló dé tí òbò ṣe pàtàkì hmm. òbòlòbò ń jẹ́ kó lórúkọ méjì gbogbo ẹ̀yin tẹ́ bá wò mí ẹ mú ojú òbò yín dání kẹ́ máa wọ yín dání báyìí kẹ́ máa jẹ́wọ́ bẹ́ni téèyàn ń jẹ́wọ́ fọlọ́run òbòlòbò ń jẹ́ kó lórúkọ méjì amóyèkú ọlọ́mọ àjíkí àrítàtàwọ́lẹ̀ amúniṣìwí amúnirẹ́rẹ́ ọ̀la ìjẹ́tẹ́tẹ́ bókó bá yọ̀ọ̀dà tó ń forí jánu òbò nígbà dà lọ́wọ́ òkó wọn ò nífẹ̀ẹ́ lomi ṣe mí òbòlòbò ń jẹ́ òbòlòbò ń jẹ́ ìtura kọ́ni kí ló mú wa pòbò lójú ara o kí ló mú wa pòkó ní kínní kí ló mú wa po bò lójú ara o kí ló mú wa po kó ní kì í ní ẹ̀tàn ẹ kúrọ̀lẹ́ kúrọ̀lẹ́ kú déédéé wòye kú bójú ọjọ́ ṣe rí mo ní <laughs> mo ní kí n kọ́kọ́ kí n kọ́kọ́ eulogize Òbòní torí àwọn tó ń sọ pé kí n máa pe Òbòní kínní kí n máa pè ní ojú ara wọ́n tiẹ̀ ti bìlítù kínní náà jù wọ́n ti bìlítù Òbò jù èmi ò ní pòbò lójú ara mi dẹ̀ ní poko ní kínní ẹyẹ poko ní kínní òkó lóko jẹ́ okòrè ọba ọmọ alala lulu alulu lala orí gbọgbọrọ ó dàbí ọparun bàbá alákẹ̀tẹ̀ lórí tó ń dán àfàìmù kan ó gbé gbẹ́kúnlé mú àfàìtọ́nà ríran òru alálùbọ́sà rogodo lábẹ́ pẹ̀lú kóró méjì tó mí ọlọ́run máyọ̀ kó lárọ̀ mi yọ olóòlù tí ń fàbẹ́ mọ́ ṣílá o amóríyá amárayá gágá oko kìí ṣe kínní okólókó ń jẹ́ okólókó ń jẹ́ ìtura boni. Hmm, ẹ jẹ́ tún fún yín ní english ẹ̀. we no go love to chop banana weapon of acid gbádùn chai snake in the trouser plum tree shaker silent flute baby maker uncle jojo father of abraham my cream stick my ding dong vagina minor i love you i no go lie i love to fuck i no go lie Now from sex i come Oh, i no go stop till i die bọ́kọ fún mi lówó tí ò fún mi lóko Ma fowó ra jìgolo tó lè fún mi Hmm Yeah, ẹ kúrọ̀lẹ́ kúrọ̀lẹ́ kú déédéé wòye kú bójú ọjọ́ ṣe rí ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé orí eh, nǹkan tá a ṣe láti pé ẹ jọ gbogbo ẹ̀yin ọkùnrin obìnrin tó dá sì wà ní nàìjíríà ìgbà ẹrú kan ló ń mú ní ẹgbà ẹrú àdẹ̀lẹ̀ di òbẹ́nìkan jà fọwọ́gún gbogbo lé lójú a lè sọ wípé nítorí pé obìnrin kan tí mọ́bìnrin kan wá bí báyìí bá ṣe rí àwọn obìnrin tó wá sí ìgbà tó wá ya panaki bẹ́ẹ̀ náà ara àwọn obìnrin tó wá síbi tẹ́ pé ọkùnrin tún fi wọ́n ṣàdúrà ni ó tún fi wọ́n yọgàn ni ẹ má rule out ẹ má rule out completely pé kò sóbìnrin ní mọ́ ní nàìjíríà kó tẹ bá mọ́bìnrin wá bí báyìí ìyàkuyà náà máa yà wọ́n máa tì yín síta àwọn obìnrin wèrè kan ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ ká múlé ti wèrè ọlọ́run ní jẹ́ ká bá wèrè wọkọ̀ pọ̀ ní agbára ọlọ́run ọlọ́run ní jẹ́ ká bá àwọn alágbèdá wọkọ̀ pọ̀ àwọn ọkùnrin náà obìnrin mú wọn ń yàwọ́ ìyẹn ò mí pé bí ọkùnrin ò sì sí mọ́ ní nàìjíríà àbí gbogbo ọkùnrin nàìjíríà ni ò wà responsible ìyẹn ò mí bẹ́ẹ̀ ẹni tó bá máa yàwọ́ ayàwọ́ ọlọ́run kò jọ kó rí kó gbé wa ko aláwọ̀ eré nítorí mo ní àwọn ọkùnrin tó pọ̀ lọ́wọ́ àwọn obìnrin ò tiẹ̀ mi tiẹ̀ lọ́bìnrin tó púpọ̀ bẹ́ẹ̀ àwọn tí mo dẹ̀ ti ń link to each other tí mo ti ń jẹ́ kí wọ́n pàdé ẹ mi ní time ẹ fún wọn ní time ẹ má rush things it will work out lágbára ọlọ́run àmọ́ kò sẹ́ni tó lè ní ọkùnrin àbóbìnrin lórí platform olúyinka TNT tó lè ṣe bálabàla tepetèpè la máa jọ ṣe fúnra wa kò sí anybody tó lè ṣe bálabàla bóyá o meet ọkùnrin lórí bí yo o wá fi pé o lè take for granted o máa ṣe bálabàla it's not going to happen bóyá o meet obìnrin rò pé o lè lò ní bàṣubàṣu kò ní ṣẹlẹ̀ lórí platform tèmi o bí ọlọ́run ṣì ń jẹ́ ọlọ́run tó dẹ̀ ṣì wà lórí kò ní ṣẹlẹ̀ ìyẹn gbọ́ títà ó jókòó ní èní mo fẹ́ ká máa sọ̀rọ̀ lórí function òbò kí ni iṣẹ́ tí òbò ń ṣe báwo ni iṣẹ́ wo ni òbò ń ṣe àwa obìnrin tí a fẹ́ kí ọkùnrin jẹ òbò wa kí ni ìmúrasílẹ̀ tá ń láti ṣe fún ọkùnrin láti jẹ òbò wa àwọn ọkùnrin náà tí wọ́n máa ń fíngà obìnrin báwo la ṣe ń fíngà obìnrin kí ni tá bá fíngà obìnrin kí ni a máa ń fíl nínú òbò kí ni yàtọ̀ láàrin pé a fíńgà obìnrin àti pé a do a fi okó sínú òbò obìnrin tá a bá ń fíńgà obìnrin àwọn nǹkan wà tí ọwọ́ ọwọ́ máa tẹ̀ tí okó wa ò lè tẹ̀ àwọn ìgbádùn kan wà tí àwa gangan tá à ń fíńgà obìnrin yẹn tá a máa ní sensation tí o a máa feel tí obìnrin yẹn náà máa fi tẹ́ pé oko ò lè tẹ̀ torí ó ní àwọn ibìkan tí ọwọ́ tó lè wọ̀ nínú òbò ṣùgbọ́n tí okó ò lè débẹ̀ nǹkan tá a máa máa sọ ní èní nìyẹn a dẹ̀ máa máa sọ lórí penis captivus èyí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé bóyá mágùn mi sọ pé kò sí mágùn bí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí àwọn èèyàn máa rò bóyá mágùn ni bóyá wọ́n wọ́n lẹ̀ pọ̀ ni tó dẹ̀ jẹ́ pé kò ń ṣe pé bóyá wọ́n wọ́n lẹ̀ pọ̀ then a máa sọ̀rọ̀ nípa ẹ bó ṣe ṣe pàtàkì kí ọkùnrin kí ni omi òbò obìnrin kí ni ó ń ṣe ní ara kí ni nǹkan tó ń ṣe ní ara torí ọkùnrin ló máa ń sábà lá òbò àfi àwọn tó bá jẹ́ lesbian tó ń lá òbò ara wọn kí ni omi òbò ń ṣe ní ara ẹ má jẹ́ ní kí ni omi òbò ń ṣe ní ara ọkùnrin tí ọkùnrin bá gbé ẹnu sí abẹ́ obìnrin tó jẹ òbò ẹ̀ kí ni omi òbò yẹn máa ṣe ní ara ọkùnrin kí ló ń ṣe kí ni kí ni nǹkan tí omi òbò ní nínú tí ó máa tí ọkùnrin máa tó bá la tó bá lá òbò obìnrin tó dẹ̀ jẹ́ wípé ó máa ó máa benefit ẹ ó ní health benefit fún nǹkan tá a máa sọ nìyẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí iṣẹ́ tí òbò ń ṣe kí ni iṣẹ́ tí òbò ń ṣe gbogbo wa la gbàgbọ́ pé òbò ń bímọ pé ká wo bí òbò ṣe ní agbára tó òbò ló máa ń produce la máa fi ń menstruate òbò la máa fi ń bímọ òbò la ti fi máa ń dóko there is another thing tí òbò ń ṣe ṣùgbọ́n tí àwa Yorùbá àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sọ wípé magun ni captivus tí ẹ bá ti fi okó sínú òbò obìnrin tó bá ti contrast ọ̀nà méjì ló ti máa ń ṣẹlẹ̀ àwọn tó máa ń jẹ́ wọn kì í tí ojú òbò wọn kì í fẹ́ àwọn vaginismus ó máa ń ṣẹlẹ̀ sí wọn ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ tí òbò obìnrin bá tí mọ́xo òbò obìnrin tó bá tó bá contrast tí mọ́xo òbò obìnrin bá contrast gan ó máa ń ṣẹlẹ̀ tó yẹ pé eh, muscular tissue tó bá expand muscular tissue tó wà nínú òbò obìnrin tó bá expand àbí tó bá contract ó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé tí okó bá ti wọnú ẹ̀ báyìí tó bá ti dó tí ọkùnrin bá ti dóòbò tán ó máa há sínú ẹ̀ kò ní jáde mọ́ so òun ló máa ń fà tó yẹ pé tí ò bá jáde mọ́ ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé ah wọ́n ti lẹ̀ pọ̀ wọ́n ti fi lágùn sí kò sí nǹkan tó jọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà is eh, eh, penis captivus ló máa ń pè okó yẹn ti contrast mọ́zù yẹn ti expand mọ́zù oko ti expand sínú òbò so ó ti ó ti fún òbò kò ní òbò yẹn máa òbò yẹn máa tí òbò yẹn ti contrast mọ́ oko yẹn báyìí kò ní jẹ́ kí oko jáde ó máa seize oko sínú òbò yẹn ni the more tẹ bá dẹ̀ ń fi agbára fà á pé ẹ fẹ́ jọ dìde ó máa máa contract sí the more táwọn èèyàn bá ń pariwo àbí tó ń fa agbára ó dàbí pé kẹ mú eh, eh, kẹ fi ọ̀bẹ kẹ fẹ́ fi dá ike lu ṣé mọ̀ pé tẹ bá fi ọ̀bẹ sínú náà tẹ fi sára ike tó bá ti dá ike yẹn lu tẹ́ ẹ̀ bá ṣọ́ra ó máa lẹ̀ pọ̀ ike yẹn máa dípọ̀ mọ́ ọ̀bẹ yẹn lẹ́nu ọ̀ǹtí ike yẹn lè dípọ̀ tẹ́ pé tó bá ti gbẹ báyìí ọ̀bẹ yẹn ò ní jáde nínú ẹ̀ ẹ̀ hold on àǹtí mi mo wà lórí live show yes sir ọ̀bẹ yẹn ò ní jáde ọ̀bẹ yẹn ò ní jáde tí ẹ bá tí èèyàn bá fi ọ̀bẹ sínú iná tó fi sínú ike ọ̀bẹ yẹn ò ní jáde tí ike yẹn bá ti dry mọ́ ọ̀bẹ yẹn kò ní jáde kẹ tó tún lè fa ọ̀bẹ yẹn jáde ẹ máa ń láti fi iná sí again kó melt kó jáde bí ọ̀rọ̀ oko tó bá bí ọ̀rọ̀ òbò tó bá contrast mọ́ oko ṣe rí nìyẹn tí oko bá wọnú òbò tí òbò yẹn contrast tí muscle yẹn expand mọ́ oko yẹn lára wàhálà tó bá ti expand tó ti contrast ó máa wà níbẹ̀ ni kò sí wàhálà tẹ máa ṣe tó bá ṣì ń contrast lọ́wọ́ Oko yẹn ò ní jáde wọ́n máa tì wọ́n yọ kò ní yọ àbí ẹni tó bá ní vaginism okó yẹn ò ní jáde ní òbò yẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí wọn experience tí kinní yẹn bá ṣẹlẹ̀ wọ́n á ké gbàǹjarè tó bá ké gbàǹjarè tí àwọn èèyàn bá wọ́n wá máa sọ pé à ó fẹ́yàwó níyàwó ni mágùn ni kò ṣe mágùn the more tẹ ṣe ń ké gbàǹjarè the more tẹ ṣe ń fọ̀sùn wọn láti ṣí the more tí kinní yẹn máa wà stubborn tí ò ní ṣí ṣùgbọ́n tẹ bá ti rírun nǹkan bá yẹn ìwé sọ pé kẹ relax kẹ ní sùúrù títí tó bá yá kíní yẹn máa reduce fún rárá ẹ ó máa rí okó yẹn máa rọ̀ sínú òbò yẹn á lè jáde ṣùgbọ́n tí ìjọ tí mọ́zù òbò bá ti yarí kẹwo agbára tó wà nínú òbò ìjọ tí mọ́zù òbò bá ti yarí tó bá ti contrast tó ti expand mọ́ okó okó yẹn lè má jáde it doesn't matter pé bóyá ọkùnrin lọ fẹ́ yàwó ó lọ dó yàwó oníyàwó àbí ó lọ dó anybody but ìjọ́ tó bá ti garí bóyá ẹ ti touch obìnrin yẹn jù bóyá ó ti pẹ́ obìnrin tó ti dóko ti pẹ́ ẹ wá touch ẹ̀ níbi akínyẹmí ara tó yẹ pé mọ́sùlẹ̀ ó fẹ̀ gbogbo ó expand ó máa seize okó sínú ẹ̀ ni gbogbo bẹ bá dẹ̀ ṣe ń fọ̀sùn wọn láti láti separate wọn kò ní fi okó yẹn lẹ̀ ọ̀ǹtì tí kíní yẹn bá wálẹ̀ tí okó yẹn rọ̀ ó dàbí nǹkan tó tó inflate tó bá ti wá deflate fúnra ra ẹ̀ okó yẹn máa yọ síta yours truly bá àwọn tí ò bá gbọ́n wọ́n ti ké gbàǹjarè lé wọn lórí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ bá lọ sí tó bá sọ pé àwọn èèyàn lẹ̀pọ̀ bóyá okó wọnú òbò ó lẹ̀pọ̀ tó bá kó wọn lọ sí babaláwo ó lè má ṣe nǹkan kan tó fi yọ because ó ti relax but àwọn òyìn ò ní mọ̀ nǹkan tó ń penis captivus náà ń pè làwọn medical kìnìún máa ń pè nígbà tí okó trap sínú òbò agbára míì tí òbó tún ní nìyẹn now ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí tí ọkọ wa bá fẹ́ jẹ òbó wa kí ni preparation ti obìnrin láti ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mò ń gbọ́ wípé ọkọ fẹ́ jẹ òmò nǹkan tó ń láti ṣe láti ìgbà tó bá ti mọ̀ bóyá o ní outing pẹ̀lú boy eh, boyfriend àbí partner àbọ̀ ọkọ ẹ̀ tó bá ti fẹ́ jáde tó mọ̀ pé ọ̀dọ̀ ọkọ ẹ̀ ló ń lọ partner ẹ̀ to ma wo ni níjọ́ to ba bá ṣe nǹkan oṣù tó yàn there's tendency pé kí nǹkan ó ṣẹlẹ̀ ní àárín yín tó bá ti wẹ̀ dáadáa láti ilé tó mọ̀ pé ibi to ń lọ ò lè ráyè tètè wẹ̀ aṣọ tó bá máa wọ̀ má wọ aṣọ débi wípé aṣọ tó máa tó máa tight jẹ́ pé ooru máa ti mú ẹ ní òbò kó tó débi tó ń lọ tí o bá dẹ̀ wọṣọ tó tight tó bá débi tó lè wẹ̀ ni bọ́ sínú kini kó wẹ̀ kó fi ọṣẹ tó lóòórùn wẹ̀ má fi ọṣẹ tó lóòórùn fi fọ abẹ́ o le mú warm water to o bá ní àwọn nǹkan tí mo fi hàn pọ́n fi fọ abẹ́ kó fi prepare rẹ kó warm water kó fi fọ abẹ́ bọ̀ tó bá fẹ́ sùn sí ẹ̀gbẹ́ ọkọ ẹ̀ preparation òbò tí wọ́n fẹ́ jẹ nìyẹn tó bá wá fẹ́ sùn sí ẹ̀gbẹ́ ọkọ ẹ̀ tó rí wípé there is tendency pé kí nǹkan ṣẹlẹ̀ kó dẹ̀ jẹ́ ńjọ́ yẹn ó make sure pé o wẹ̀ o fọ òbò ẹ o mọ́ dáṣáká ó ń láti rí pé o mu omi wọ́n ti recommend pé apple ara àwọn nǹkan tó máa ń jẹ́ kí òbó clear apple pé kò máa kẹ́ máa jẹ tẹ́ máa jẹ apple kankan ní ojúmọ́ àbí ní kẹ́ dẹ̀ make sure pé ẹ mu omi ẹ make sure wípé ẹ lọ tọ̀ kí nǹkan kí nǹkan tó ṣẹlẹ̀ reason tẹ́ máa fi tọ̀ mo máa padà wá sọ fún yín ẹ make pé ẹ lọ tọ̀ ẹ dẹ̀ fọ abẹ́ yín dáadáa kí salty eh, taste yẹn kí ọkọ yín má bàa kó má bàa ṣe sí lẹ́nu torí fẹ̀kàn tẹ́lẹ̀ máa sọ oríṣiríṣi àwọn taste tí ọkùnrin máa taste nínú òbò tó bá ń jẹ òbò fún yín salty taste yẹn ẹ make sure pé ẹ lọ fọ̀ dànù tẹ́ bá ti tọ̀ sweaty taste ẹ make sure pé ẹ fọ̀ dànù ẹ dẹ̀ make sure pé ẹ fi ọṣẹ tó dùn tí wọ́n máa fi rí yín ẹ make sure pé ẹ fi wẹ̀ dáadáa ẹ dẹ̀ fọ̀ abẹ́ yín dáadáa tẹ́ bá ti wọ pé ẹ fẹ́ wọ anything ẹ má wọ nǹkan débi wípé ó máa lè tún jẹ́ kí ooru mú bẹ̀ yẹn ẹ sá ibẹ̀ yẹn ẹ fi sí atẹ́gùn so that tí ọkọ bá wọlé tó bá fẹ́ jẹ yín àwọn normal taste tó yẹ kó taste níbẹ̀ òun ló máa taste medically wọ́n ní òbò ó ní bó ṣe máa ń taste ọkọ bá fẹ́ tó fe je obo. um, number one obo ni lati taste bí sweet òbò gbúdọ̀ taste bí flower òbò lè taste bí eh, ó lè taste metallic Kide dẹ̀ ni reason torí lacid tó wà níbẹ̀ because àwọn bacteria kan wà nínú òbò tó yẹ pé ẹ kí lórúkọ kíní yìí níbi tí mo ẹ lactobacillus àwọn bacteria tó wà nínú òbò tó jẹ́ wípé àwọn yẹn máa bacteria tó ń jẹ́ tó máa ń cleanse òbò fúnra ẹ̀ ni bacteria tó wà healthy tó máa ń fight wàhálà nínú òbò ni so tẹ́ ẹ bá lọ tí òórùn òbò kò òbò gbúdọ̀ ọ̀rùn bí ẹja tẹ́ bá ti ń tèsì òbò nǹkan tẹ́ ní láti máa máa tèsì ẹ ní láti máa tèsì bí á bíi And láti my tẹ̀sí bóyá be salty taste And láti my taste bóyá be metallic taste Eh, ẹ gbúdọ̀ ogbó gbúdọ̀ máa taste bíi flower ogbó gbúdọ̀ máa taste be ẹ bíi mint ogbó gbúdọ̀ máa taste be ẹja ogbó le taste be ó lè wà salty Kini this reason ṣe lè wà salty nítorí pé tí ẹ ti tí ẹ bá lọ tọ̀ nígbà míì tẹ́ ẹ̀ tá ń bà dáadáa ó ṣeé ṣe kọ́ ẹ pé àwọn ẹ mọ̀ pé salty so ó ṣeé ṣe kọ́ ẹ pé salty yẹn ọkùnrin le taste ẹ̀ then nítorí lactic acid tó wà nínú òbò bíi kó máa tẹ kó máa wà sọ́à òbó láti take sọ́à pé kẹ taste ẹ̀ kó dàbẹ̀ ni pé ó kan lẹ́nu òbó láti taste bẹ́ẹ̀ òbò tó bá wà healthy ó láti wà ó láti kan lẹ́nu òbò tó bá wà healthy tẹ́ bá tẹ́ bá jẹ́ ó láti taste metallic nítorí lactic tó wà lactic acid tó wà nínú ẹ̀ kí dẹ̀ ni eh, eh, lactobacillus yẹn ń ṣe ó máa ń control pH level tó wà nínú òbò ni ó máa ń control activities tó ń ṣẹlẹ̀ nínú òbò so tẹ bá ti ń jẹ òbò òbò láti taste bíi òbò láti wà sour òbò láti wà salty òbò láti wà sweaty òbò láti taste bíi flower òbò kí n láti taste bíi sweet òbò láti taste bíi mint so ẹ tẹ bá tí òbò bá ti ń taste bíi flower kẹ mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ omi òbò yẹn ò ń ṣe omi òbò téèyàn lè mu omi òbò yẹn ò ń ṣe omi òbò téèyàn lè gbé mì bẹ́ẹ̀ omi òbò tó bá taste salty ó lè taste salty bóyá èèyàn ṣẹ̀ṣẹ̀ tọ̀ bóyá kò tá ń bà dáadáa ọ bóyá nígbà tẹ́ ẹ̀ ń jẹ ito fe lọ́wọ́ ìtọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé ó jáde bóyá ó fẹ́ scott pé ẹ̀ mọ̀ ẹ̀ ó lè taste ó lè taste salty ó lè taste metallic Nitori lactic acid tó wa nínú òbò ó lè taste bẹ́ẹ̀ Nitori àwọn bacteria tó wa nínú òbò tó ń control pH level òbò òbò le taste ó lè taste bẹ́ẹ̀ òbò tó bá ti taste bíi flower òbò tó bá ti taste bíi nǹkan bíi òórùn tó dùn ó ti ní nǹkan míì nínú so ẹ má get carried away Obo tó bá ti ń tèsì bí ẹja ó ti pin ẹ̀kàn ó ti bàjẹ́ nǹkan kan ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ so ẹ má wà carried away pé ah mo jẹ òbò yìí ṣe ló ń tèsì bí flower the fact pé ó ń tèsì bí flower kò ń ṣe wípé bóyá òórùn yẹn ò normal tó bá ti ń tèsì bí flower kò normal tó bá ti ń tèsì bí ẹja kò normal tó bá ti ń tèsì bí mint kò normal But tó bá taste tó bá wà sour tó ń taste bí abí ọsàn wẹ́wẹ́ die ó normal tó bá taste bi um, metallic bi lactic acid ó normal tó bá ń taste bí iyo, iyọ̀ pé bóyá iyọ̀ wà nú ẹ̀ díẹ̀díẹ̀ ó normal ẹ lè irú àwọn òbò yẹn ẹ lè farabalẹ̀ kẹ́ ẹ jẹ dáadáa dẹ̀ mo tún sọ̀rọ̀ lórí wípé báwo ni ẹ ẹ ẹ ṣe máa fíńgà obìnrin tẹ́ bá fẹ́ fíńgà obìnrin ẹ̀yin ọkùnrin number one ẹ make sure wípé ẹ cut fingernails yín because from tẹ́ ẹ bá cut fingernails yín tẹ́ bá dá dúró láti èní lọ obìnrin tí ọkùnrin bá ti ní fingernails lọ́wọ́ tó bá ti ní nails lọ́wọ́ ẹ jọ ẹ má jẹ́ kó kọwọ́ sí yín nínú òbò because ó lè ní kíní yẹn ó lè kó infection wá bá yín àpòrí lójú tiwọn ẹ máa enjoy ẹ ẹ máa feel pain but tó bá fi ọkùnrin bá ń finger yín tó fọwọ́ sínú tó tó ní nails ó lè kó infection wá bá yín ó lè kó bacteria sínú sínú òbò yín débi wípé àwọn bacteria tó ń fight tó tó ń fight kíní yín nínú òbò yín ó máa ó máa tó bá ti wọ́n bá ti kó ìkókúkó mọ̀ kò tiẹ̀ ní lágbára láti lè fight nǹkan tó yẹ kó fight mọ́ so tí ọkùnrin kọ́kùnrin tó fi ọwọ́ sínú òbò yín bí wọ́n ṣe ń request pé kẹ́yìn lọ fọ òbò kí àwọn tó jẹ́ ẹ sọ fáwọn náà pé kí wọ́n lọ fọwọ́ wọn tó bá possible láftà tí wọ́n bá tẹ́ bá ti rí pé wọ́n gé èékánná wọn àwọn brush kéékèèké kan wọn àtọ́ máa fi ń fọ èékánná báyìí ẹni kí wọ́n fi fọ èékánná wọn dáadáa kẹ́ ẹ̀ ń ṣọ́ eléyìí ẹ má don't gamble with your life ẹ má ti sentiment bọ̀rọ̀ lé ayé yín ẹ sọ fún wọn pé kí wọ́n mú brush yẹn kó fi fọ ìka wọn gbogbo ìka wọn kó to di pé wọ́n kọwọ́ bọ̀ yín lóbò tí wọ́n dẹ́ bá dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní kọwọ́ bo obìnrin lóbò is step by step kò ṣe pé bóyá o fẹ́ kọwọ́ sóbìnrin lóbò kọ̀ mú gbogbo ọwọ́ yẹn o kọ̀ kíbọ̀ nú òbò tó bá kọ́kọ́ máa start you start with a finger wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú finger kan tí obìnrin yẹn bá ṣe enjoy ẹ̀ sí wàá fi sí méjì wàá sọ di méjì tó bá rí pé obìnrin bó ṣe enjoy ẹ̀ sí wàá sọ di eléyìí kí dẹ̀ ni reason àwọn òbí kan wà like tó bá fi okó sínú òbò obìnrin obìnrin okó ẹ lè feel temperature inú òbò obìnrin okó ẹ lè feel gripness inú òbò obìnrin okó ẹ lè feel depth the depth of inú obo obìnrin bóyá ó jìn okó ẹ lè feel wetness inú òbò obìnrin àwọn nǹkan tí okó lè feel tí wọ́n bá ń do obìnrin nìyẹn okó máa feel the, the grip of òbò eh, obìnrin okó máa feel wetness of òbò obìnrin okó máa feel temperature obo obìnrin ó kó máa feel um, the depth of òbò obìnrin bẹ́ẹ̀ àwọn nǹkan kan wà tí jẹ́ pé okó kò lè fìlẹ̀ àmì okó ò lè fìlẹ̀ tó jẹ́ wípé ọwọ́ ló máa feel sensation yẹn bí wọ́n ṣe ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó ń fi ọwọ́ fíńgà ló ṣe máa gbádùn ẹ̀ tó jẹ́ wípé tó túmọ̀ sí pé tẹ bá rí nígbà míì tí ọkùnrin bá ń fíngà obìnrin ó máa tó stage kan ó máa wọ ọkùnrin yẹn lára débi kó máa dà wípé kó kó gbogbo owó ẹ̀ sínú ẹ̀ ni torí nǹkan tó ń feel níbẹ̀ àwọn wall kan wà nínú òbò obìnrin tí o kò lè feel níbi upper side inú òbò obìnrin there's nǹkan kan wà níbẹ̀ tó dàbí ball bíi e, e, rékèrékè báyìí bíi ball ọwọ́ ẹ̀ okó kò lè feel ẹ̀ ọwọ́ ló lè fi feel irú nǹkan báyìí níbi òkè òbò obìnrin kò ṣe ibi tí Gsport wà ẹ ti wọlé sínú díẹ̀ lókè ọwọ́ lẹ lè fi fíìlì ibẹ̀ ọwọ́ nìkan ló lè fíìlì ibi rekereke yẹn ṣé wá rí ní ẹ̀gbẹ́ ibi tí mò ń sọ yẹn ìwọ obìnrin náà ò lè lọ sínú bedroom kó lọ fíìlì ara ẹ̀ wàá mọ nǹkan tí mò ń sọ ibi ẹ̀gbẹ́ méjèèjì ṣé mọ kíní jọlọjọlọ tó máa ń wà níbi orí àkùkọ tó máa ń jọ máa ń rí báyìí tẹ bá fìlì ibi wọ́ọ̀lù ẹ̀gbẹ́ méjèèjì níbi òkè ibi tí rékèrékè wà yẹn lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ọwọ́ lè fìlì nǹkan tó wà ń bẹ̀ Obo partition, wọ́n partition Obo. but Oko kò lè feel ẹ̀ dé bí ọwọ́ yín ṣe máa feel ẹ̀. This o ní ó fi jẹ́ pé ńgbà míì tẹ́ bá touch obìnrin tẹ́ bá tiẹ̀ touch ìdọ̀ ẹ̀ gan. Advantage wa láti kí obìnrin yẹn enjoy ju tẹ bá fi okó sínú ẹ lọ because tẹ bá fi okó sínú àwọn tẹ bá fi okó sínú nǹkan tí mò ń sọ yìí i'm telling you okó yìí ò lè touch ẹ rárá okó máa ń lọ straight ni ẹni tó bá mọ rock dáadáa ló máa ní pé ó rock round round kò dẹ̀ síbẹ̀ ṣe lè round orí okó yìí ò lè kan ibi rékèrékè tí mò ń sọ ipò wà níbi òkè òbò obìnrin báyìí bíi ball ọwọ́ yín ló lè kàn ibi ẹ̀gbẹ́ òkè òbò yẹn by left and right ibi jọlọjọlọ bí ìgbà tí ibi orí ẹdìyẹ kíní tó máa ń wà níbi orí ẹdìyẹ bí gbègbè wọn báyìí ó wà níbi side side ọ̀tún side òsì ọwọ́ yín lẹ lè fi tọ̀ọ̀chẹ̀ ní ibi ìsàlẹ̀ tẹ́ bá ti wọnú òbò obìnrin nísàlẹ̀ níbi ìsàlẹ̀ náà there is a place ń bẹ̀ tẹ́ pé ọwọ́ yín náà òun náà ló lè tọ̀ọ̀chẹ̀ okó lè tọ̀ọ̀chẹ̀ so àwọn nǹkan tí okó lè ṣe nínú òbò ni wípé ó máa feel wípé òbò wà warm ó máa feel the wetness ọwọ́ náà lè feel wetness ẹ̀ ó máa feel the gripness ó máa feel the depthness of obo but ọwọ́ tèmi bá fẹ́ sọ pé tẹ bá mọ̀ pé fẹ́ bá obìnrin ṣeré dáadáa obìnrin tí ò tiẹ̀ ní kiri tí ò ní idán ọwọ́ lásán tẹ bá fọwọ́ kan gba àwọn ibi tí mo sọ yìí tẹ ba wọlé tẹ fọwọ́ tẹ tẹ wọlé bíi pé wọlé straight ba tẹ bá tọwọ́ o ba da bíi pé pírẹ́sì doorbell ni O da bi ìrẹ́kẹ̀ bi biscuit bone báyìí ló ṣe rí lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ó soft ó soft bí bí ìgbà tí ọba ní iṣan iṣan tó stop tó soft níbi ìsàlẹ̀ náà níbi tẹ́ bá fọwọ́ sí níbi ìsàlẹ̀ okó ò lè kan gbogbo àwọn ibi tí mò ń sọ yìí now ẹ jẹ́ kí n wá sọ fún yín bóyá in fact according to one studies in one, one of the universities in New York once a week, if there's any food ẹ jẹ́ n kò tí kìíní <laughs> màá kó tiẹ̀ síta ń sìn ó ní um, ó ní ó ní ó ní the most important meal that a man should have eh? the most important meal that a man should take is eating a vagina tẹ́ bá mọ iṣẹ́ tí omi òbò ń ṣe ní ara ẹ mọ̀ wípé kò sí nǹkan tó dùn tó pé kí ọkùnrin máa jẹ òbò mi ní kó jẹ òbò tí ò bá wà ṣúọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ omi òbò nǹkan tó ń ṣe ní ara gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ lọ kọ sílẹ̀ o tẹ bá tẹ bá fi okódó obìnrin a okó a wetness a warmness a uh, temperature a gripness àti depthness òbò ọwọ́ a feel the gbogbo bump tó wà nínú òbò àti àwọn curves tó wà nínú òbò ọwọ́ lè lè fi fi ilẹ̀ then fún báwo ni nǹkan tí omi òbó ń ṣe according to studies omi òbò ó máa ń ó máa ń prevent coronary illness bí heart disease àti cancer pé nǹkan tí mo tí mo rí nìyẹn ó ní àkídẹ̀ ní reason torí pé tí obìnrin bá come ó máa ń discharge oxytocin oxytocin yìí tó máa ń tó máa ń wà tó máa ń discharge tí obìnrin máa ń discharge ó máa ń prevent heart disease heart illness tóbìnrin bá ti come obìnrin tẹ́ jẹ́ òbò ẹ̀ To come sí yín lẹ́nu tẹ́dẹ̀ mọ̀ pé omi òbò yẹn taste bí mo ṣe ní pé omi òbò máa taste wọ́n ní eh, oxytocin tí ó ń jáde ní ara obìnrin as that result ó máa ń ṣiṣẹ́ fún heart illness then ó máa ń prevent nítorí um, there is this thing called um, probiotics probiotics yìí ó wà nínú omi òbò kí ni iṣẹ́ tí probiotics ń ṣe probiotics yìí náà dẹ̀ wà nínú gut nínú bí ọ̀nà fún iṣẹ́ tí probiotics yìí máa ń ṣe ni wípé ó máa ń healed in uh, uh, digestion ó máa ń work on people for àwọn tó ní problem in digestion so ọkùnrin tó bá mu omi òbò tó ń sọ̀kì ìyàwó ẹ̀ tó dẹ̀ mu omi òbò tí kò ṣe pé bóyá ó ń gbé mi probiotic wà nínú omi òbò nítorí lactic acid tó wà ń bẹ̀ omi òbó ní probiotic so probiotic yẹn ó ń ṣiṣẹ́ fún eh, indigestion ó ń ṣiṣẹ́ ó lè jẹ́ kéèyàn tètè digest Eh, eh, oúnjẹ then there's another thing tí omi òbó ní omi òbó máa ń improve physical health ẹ eh, àti state of mind ẹ nítorí ó ní oxytocin ó ní endorphin ó dẹ̀ ní dopamine nítorí omi òbó ní oxytocin ó ní dopamine ó dẹ̀ ní endorphin so ìwọ ọkùnrin tó bá mu omi òbò tó o gbé ẹnu ẹnu tó o mu omi obo obìnrin ó máa help ní mental ní physical health ẹ ó máa help ó máa help tí o bá wà tormented mood wise tí inú ẹ ò dùn ó máa boost your state of mind nǹkan tí ìyẹn máa ń ṣe nìyẹn then nígbà míì tá a bá mu omi òbò omi òbò míì wà tí jẹ́ pé ó máa ń ni wípé à taste blood èyí ni <laughs> ẹ máa sọ omi okó omi òbó wà tó jẹ́ pé ó máa ń dàbí pé à ń taste blood kí dẹ̀ di reason tó fi jẹ́ pé à ń taste blood torí pé nígbà míì ó ṣeé ṣe kẹ́ pé obìnrin yẹn ṣe mọ̀ pé kéèyàn tó bẹ̀rẹ̀ nǹkan oṣù oríṣiríṣi àbí tó bá ovulate lọ́wọ́ àwọn nǹkan tó máa jáde lára ẹ̀ oríṣiríṣi á ti máa wá wọ́n ti máa wọ́n ti máa fún ní ta ló lo gbópa àwọn ń bọ̀ àbí kí nǹkan oṣù díẹ̀díẹ̀ ti máa wá àbí kí àbí kó ti máa dry so there is tendency pé tí ọkùnrin bá ń tèsì irú omi òbò báyìí ó lè máa taste bí àbí blood díẹ̀díẹ̀ so nígbà yẹn the choice is yours láti gbé mi àbí láti máa àbí láti má gbé mi èèyàn kan béèrè bíbá ipò omi oko nǹkan kí ni omi oko omi oko yìí semen nǹkan tó ń di ọmọ ń bẹ̀ náà ń pè ní sperm mo dẹ̀ ti sọ̀rọ̀ yẹn lórí kínní pé omi oko oríṣiríṣi nǹkan ló máa ń ṣe lára kí dẹ̀ ni reason gbogbo nutrients ló wà nínú omi oko èmi ni calcium èmi ni potassium èmi ni eh, sodium èmi ni protein gbogbo nǹkan that you can think of ló wà nínú omi oko so tó bá mu omi oko number one is good for your skin wọ́n ní pé ó dáa láti grow hair because gbogbo nǹkan tí eh, gbogbo nǹkan táwọn nutrients yẹn ń ṣe lára gbogbo ẹ̀ ló wà nínú omi oko so tí Ọlọ́run bá fún ẹ láyè tó o bá lè mú ó máa boost immunity ẹ then ó máa ó máa work on your skin ó máa work on your hair ó máa work on ẹ ó máa work on your side ó máa ó máa smoothing skin ẹ ìyẹn omi oko bẹ́ẹ̀ ṣe mọ̀ pé omi òbò yìí a ṣẹ̀ ṣe findings ẹ̀ ni pé ah táwọn èèyàn máa sọ pé ó irritate àwọn but actually it's very good because of the oxytocin it's good for your heart it's good for your um, physical health it's good for your indigestion because of the probiotic tó wà nínú ẹ̀ anadẹ ti sọ̀rọ̀ lórí penis captivus wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà oko ló máa òbò ló máa ń trap oko sínú but àwọn tí ò understand wọn ni ẹ ó ti lọ dóyàwó níyàwó wọn ti lẹ̀ pọ̀ kò sí nǹkan tó jọ pé wọ́n ti lẹ̀ pọ̀ òbò yẹn contrast muscle yẹn expand ni so the more tẹ bá ṣe ń pariwo the more te ba ṣe ń pariwo the more tí okó yẹn máa tí òbò yẹn máa contrast okó yẹn sí ariwo yín ò ràn ọ̀ǹtì tó bá tú okó yẹn sílẹ̀ tí okó yẹn bẹ̀rẹ̀ sí ní rò débi pé ó jáde so ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ bá gbé wọn lo sọ́dọ̀ babaláwo àbọ́dọ̀ aláàfáà wọn ń ṣe nǹkan kan sí wọn kàn lè ṣe májíìkì nǹkan kan wá ní pé wọ́n ti okó ló trap o òbò ló trap ó kó sínú ẹ̀ àwọn tó dẹ̀ ní tó jẹ́ vaginismus ó máa ń ṣe àwọn náà àwọn yẹn ìwò ojú òbò wọn ò jù báyìí lọ ìwò ojú òbò wọn ò yẹ kó gba okó bọ̀ tẹ́ bá ti force okó sínú ẹ̀ tí mọ́sù yẹn bá ti rí báyìí ó máa sọ̀kalẹ̀ láti block okó yẹn pa sínú ẹ̀ ni ó di pé wàhálà lè ṣẹlẹ̀ láti padà yọ okó ìgbà míì tí kò bá fi tí wọn ò bá release ẹ̀ fúnra ẹ̀ okó ò ní jáde kò ní jáde ìgbà míì gan tó bá máa jáde ó wà lọ́wọ́ ọlọ́run so ẹni tí ò bá dẹ̀ ní vaginismus gan bóyá tẹ bá tọ́ọ̀chì obìnrin dé ojú àmì gan tó bá di wípé mọ́sù yẹn expand ó dẹ̀ trap ó kó sínú òbò kò sí nǹkan tó ń jẹ́ magun gbígba ọ̀pọ̀lọpọ̀ gbàgán ẹ̀yin obìnrin àtọkùnrin tó bá ṣẹlẹ̀ sí wọn ò ní láti pariwo the only thing tó ní láti ṣe ni pé kọ́kọ́ relax kán dẹ̀ mọ̀ pé àwọn méjèèjì ń breed after after some time fúnrara okó yẹn fúnra rẹ̀ á relax òbò yẹn náà á release ẹ̀ àwọn méjèèjì wọn á lè túká bẹ̀gbà tẹ́ bá ti pariwo léra yín lórí gbogbo nǹkan táwọn tó ń ṣe bọ́ ṣe ń fà yín yẹn ó máa ma contract sí ni á máa lé okó sí nínú òbò ni kò ní jáde so ó máa ń da kéèyàn wá ìmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà so èyí tí mo mú wálé ní fún yín nìyẹn pé um, a ti sọ̀rọ̀ lórí nǹkan tí a lè fi ọwọ́ feel àti nǹkan tí a lè fi okó feel kò nígbà míì kò ń ṣe gbogbo ìgbà and tá bá mo dẹ̀ ti sọ fún yín tá fẹ́ bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ feel obìnrin a máa bẹ̀rẹ̀ pẹ̀lú one finger then later a sọ di two later a sọ di báyìí then tó bá yá a ṣe báyìí so àwa mú ọwọ́ méjèèjì yìí la need àti ẹ̀ lè má fi ọwọ́ yẹn sórí idán wọn gan ẹ kọ́ mú ọwọ́ yẹn sínú ẹ máa fi tap ẹ̀ sókè báyìí ẹ máa fi ẹ fi ọwọ́ yẹn sínú òbò ẹ máa fi tap ẹ̀ sókè báyìí ẹ lè má fi okó sí tí obìnrin yẹn tẹ bá ṣe dáadáa obìnrin yẹn gan lè come àní èèyàn kan béèrè lọ́wọ́ mi pé ṣé obìnrin lè ní multiple orgasm obìnrin lè come lẹ́ẹ̀márùn ó depend lórí bó bá ṣe handle obìnrin yẹn because nígbà mi tẹ bá ń do obìnrin especially tẹ bá ń do láti ẹ̀yìn ó lè máa mọ̀ gan pé òun come á mọ̀ pé òun bọ̀ kíní yẹn máa jábọ́ omi yẹn máa ara ẹ̀ máa wálẹ̀ kó ti come bọ̀ ẹsẹ̀kẹsẹ̀ ara ẹ̀ tún padà dìde àwọn ara oore ọ̀fẹ́ tí ọlọ́run fún obìnrin nìyẹn ìyẹn obìnrin tí ọkùnrin bá ń dùn dáadáa obìnrin tó bá do dáadáa tẹ bá do dáadáa á come lẹ́sẹ̀kẹsẹ̀ Kini o omi yẹn orgasm yẹn tó bá reach ẹ̀ ara ẹ̀ á tún dìde padà obìnrin lè come lẹ́ẹ̀márùn lẹ́ẹ̀kan náà but ọkùnrin kó lè má ní oore ọ̀fẹ́ ọkùnrin ò lórí ọ̀fẹ́ láti come ju ẹ̀ẹ̀kan lọ kó dẹ̀ ní resolution period but obìnrin ó máa take time láti come obìnrin ò lè come under ten minutes àfi tó bá jẹ́ wípé ara ti wà lọ́nà then fúnra rẹ̀ ló máa fi okó ṣeré fúnra rẹ̀ ló máa fi okó ṣeré fúnra rẹ̀ ló máa fi okó yẹn ló máa fi rin ara ẹ̀ so fúnra rẹ̀ ló máa ló máa fúnra rẹ̀ ló máa fi okó ṣeré tó tó bá fúnra rẹ̀ fi okó ṣeré ó lè tètè come bẹ́ẹ̀ tó bá ti come olóhùn fún lórí ọ̀fẹ́ á tún padà dìde padà láti continue so obìnrin lè come bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀márùn-ún kọ́kùnrin má lè ṣe ju ẹ̀ẹ̀kan lọ bẹ́ẹ̀ láti wá get obìnrin come òun ni problem Lara, wọn ni wípé gbogbo ibi tí mo sọ pé lè fi finger touch nínú òbò kò easy E mú finger yín E size ibi tí mo sọ fún yín pé àwọn portion yẹn wà nínú òbò bí àwọn ball báyìí bí àwọn jọlọjọlọ bí àwọn wall òbò ẹ fi finger yín feel wall tí okó le feel but ẹ bá fẹ́ finger obìnrin ẹ make sure pé ẹ fọwọ́ yín because kẹ má lọ dá wàhálà lẹ̀ sínú òbò obìnrin yẹn tó máa máa any question please. You really love it. How do you I know I'm coming? Uh, how do you know you are coming? When you are coming, just like be your ṣe máa mọ̀ pé òun ń bọ̀ bẹ́ẹ̀ náà it comes from your ó máa wá láti brain ẹ láti ọpọlọ ẹ you will feel it gbogbo ara ẹ máa Steve gbogbo ara ẹ máa wà steve ó máa lọ sí ibi ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ máa wà hook ọ̀pọ̀lọpọ̀ ìgbà èèyàn lè ní muscle pull gbogbo ẹsẹ̀ yẹn máa wà hook kó tó wá wá síbi ibi òbò ẹ láti come èèyàn máa mọ̀ ó dàbí ìgbà tí èèyàn bá faint níyàn bá fẹ́ faint èèyàn máa mọ̀ pé òun fẹ́ faint òun fẹ́ faint now. so ó máa wá láti ọpọlọ it comes from your brain á ń rìn yálà pé nǹkan ń rìn ní gbogbo ara mọ́ gbogbo ẹsẹ̀ á tún lọ síbi ẹsẹ̀ á ń rìn tó bá ti ń kúrò níbi ẹsẹ̀ ìgbà yẹn lẹ máa rí pé ẹsẹ̀ stiff ìgbà yẹn lẹ máa dàbí pé ẹ ní muscle pull ìgbà yẹn lẹ máa dàbí pé ẹsẹ̀ méjèèjì ó ń ròyìn á wá lọ síbi òbò débi pé ó máa fi jade. You cannot talk to me in private except you pay me. I'm not going to entertain anybody láti pè mí private you have to pay my account mo ti sọ account mi i'm not me ní gbé kọ bẹ́ẹ̀ bá ń pèdè ní dọ̀là mi kà á gbé mi ní gbé àwọn èèyàn like ọ̀fẹ́ gan ẹ̀ mọ̀ pé èèyàn ma èèyàn leave àbí i'm not going to entertain don't call me if you cannot pay my consultation fee ní Nigeria money five thousand every other place twenty pound if you cannot pay it please i beg you don't call me don't send message i won't read it i won't pick your calls. Eh, obìnrin míì kí ló máa ń fa serious pain tí wọ́n bá ní sex ìgbà míì ó lè jẹ́ vaginismus ta sọ àwọn tí wọn ò lójú òbò àbí tójú òbò wọn kéré ó lè jẹ́ àwọn tó ní foam nínú òbò bóyá àwọn tí wọ́n ń sá tí wọn kì í sábà tó máa ń sá fókó tí nǹkan míì tó ti lọ ní growth tí ò yẹ kán ní nínú uterus wọn tó ti lọ ní growth so wọ́n máa lè máa ní problem ìgbà míì gọtẹ bá dóró àwọn yẹn tó wọ́n lè máa rí ẹ̀jẹ̀ eh, endo endometriosis àbí báwo náà ṣe máa ń pè ìgbà míì wọ́n lè máa rí blood wọ́n lè máa rí traits of blood. Uh, my number is plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four and um, my admin please ẹ me type um, account number mi is First Bank uh, Olúyinká Ayọ̀dá uh, three zero one one eight four zero four nine two Olúyinká Ayọ̀dá ẹ bá type ẹ Olúyinká Ayọ̀dá three zero one one eight four oh four five two Olúyinká Ayọ̀dá three zero one one eight four zero four nine two fún anybody tó bá fẹ́. Eh, sanwó sí àkáǹtì mi olúyinka àyàndá first bank three zero one one eight four oh four nine two anybody tó bá fẹ́ sanwó sí account mi so anybody tó bá ní any question this is the platform that i can. hello i uh, it is whatever i say on this platform Whatever I say on this platform, you are not an illiterate. It is your choice. You can do it and you can you can decide not to do it. I am I'm just telling you Elo Kai go Elo why more now. You don't have to listen to me. Go and read about it. Read about the the uh, uh, advantage of vaginal uh, fluid. Go and read about it. Ketoma condemn. It is not good to advise somebody to. Ṣé ẹ̀yin jọmọdé. Tiba so it's your choice to do it or you don't have to do it i haven't said you must do it i've i've blocked you Kẹ́hìndé hear me. di gbain i've blocked you and i've blocked you forever and you will never come on my page again because mi ò mi ò mọ reason ẹ kò máa wá ẹ máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ make sense mi ò ní kẹ́ advantage ẹ ni mo dẹ̀ sọ advantage pé bóyá ká lo ọwọ́ fi finger obìnrin àbí ká lo okó mo sọ nǹkan tí okó máa feel nínú òbò obìnrin mo dẹ̀ sọ nǹkan tí ọwọ́ máa feel nínú òbò obìnrin mo dẹ̀ sọ nǹkan tí vaginal fluid fi da èmi kọ́ ni mo kọ́ you understand mo nǹkan tó fi da mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ mo máa sọ mo dẹ̀ tún sọ àwọn the type of vaginal fluid tẹ́tí ẹ̀ lè allow tẹ́ bá ti gbóòórùn ẹ̀ tó ti ń rùn bíi flower it's not good tó ti ń rùn bíi mint kò dáa mo sọ àwọn taste bo ṣe iru taste after all tẹ bá ń sọ̀kò obìnrin ṣé vaginal fluid ò ní wọnú ẹnu yín ni tẹ bá ń lá òbò obìnrin vaginal fluid ò ní wọ ẹnu àbẹ̀fẹ́ nítorí torí ọ̀pọ̀lọpọ̀ tó bá ń tu itọ́ sí ojú òbò obìnrin ni mo ṣe ń sọ ilé yìí pé ẹ ní láti túnù after all ó ṣe nǹkan lára yín obìnrin tẹ́ ẹ bá ti trust ẹ bá ti mọ̀ pé ó dọ̀tí tẹ́ bá ti mọ̀ pé ẹ lè trust ẹ má lá òbò ẹ̀ bí nǹkan tó bá ti lè mú yín lá òbò obìnrin kò ní kò sí nǹkan tó ní pé kẹ má jẹ ẹ kẹ má gbé vaginal fluid ẹ̀yìn ìtẹ́ fi máa máa tutọ́ because ó kúkú ṣe nǹkan lára yín anyways ó wúlò fara so kílẹ̀ ń fi kílẹ̀ ń first bank yes kílẹ̀ ń tutọ́ dànù fún in tí mo sọ nìyẹn mi ò sọ pé dandan dandan ẹni láti nà ẹni láti lò ó so olúyinka àyàndá first bank three zero one one eight four oh four nine two three zero one one eight four oh four nine two sísítà mi ẹni ọlá ẹ bá mi type ẹ àbí admin three zero one one eight four oh four nine two ẹ ẹni tó bá fẹ́ pè mí sí orí olúyinká àyàndá yes first bank 3011-840492. If you want to call me, you have to pay my money. If you don't pay my money, don't bother to call me because I'm not going to pick it. I swear, I won't pick it. Yeah, 3011-840492. Yeah, First Bank. so that's it you can ẹni tó bá fẹ́ béèrè question now. what caused man not to do what what caused man not to do what no no no no pregnancy cannot occur by swallowing semen no you cannot get pregnant by swallowing sperm or o no no. what cause men not to be long on bed bóyá o ti ní ìdákọ́lẹ̀ a sì ní oògùn ìdákọ́lẹ̀ tó jẹ́ oògùn eh, herbal bọ̀ tablet ni and you can reach me on plus four four seven four zero four eight five one two three four ìgbà míì ó lè jẹ́ premature ejaculation ó lè jẹ́ age ó lè if you're on medication like eh, eh, tó bá ń wà lórí medication bí diabetes antidepressant àwọn anti hyperventilation gbogbo irú àwọn nǹkan báyẹn ó lè máa fà á kí ọkùnrin má ṣe déédéé ó lè máa fà á kí okó ọkùnrin má le dáadáa ọkùnrin tó bá ti ń lo high blood pressure medication ọkùnrin tó bá ti wà lórí diabetic medication ọkùnrin tó bá ti wà lórí antidepressant ọkùnrin tó bá ti wà lórí psychotic medication ó lè má jẹ́ kí okó ọkùnrin kó ṣiṣẹ́ dáadáa irú èmi ò dẹ̀ lè advice irú ọkùnrin yẹn pé kó stop oògùn ẹ̀ láì jẹ́ wípé orí alternative tó jẹ́ ti Yorùbá tó dẹ̀ ti béèrè tó ti enquire tó sọ wípé ó ṣiṣẹ́ dáadáa tó o bá ti rí alternative tó ṣiṣẹ́ dára tó jẹ́ ti yorùbá mi ò ní advice ẹ pé kó o stop medication ẹ wá lórí gp ẹ àbí doctor ẹ láti sọ fún pé ó affect okó ẹni má dẹ̀ gbìyànjú tó o bá ní blood pressure láti lọ bá wọn lo viagra because kí ni blood pressure mo ti sọ fún yín ẹ fẹ́ tún máa máa fi ara ara rọ bọ́ǹbù lọ́wọ́ ni it's not good for you irú nǹkan báyẹn kó má di pé èèyàn lọ drop nígbà níjọ́ tó bá ń dóbò kó má lọ ní stroke àbókọ̀ lọ drop wọn mọ nǹkan tó ṣe nígbà tí blood bá ti over pump tí eh, heart ẹ̀ bá ti over pump blood sí genital part ẹ̀ so ó dàbí nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ bá ti rọ́ lọ sí eh, inú okó ọkùnrin tó dẹ̀ fi sínú òbò obìnrin tí ẹ̀jẹ̀ dẹ̀ rọ́ lọ sínú òbò obìnrin náà ẹ̀jẹ̀ yẹn bó ṣe ó máa jẹ́ kí okó ẹ̀jẹ̀ máa ń jẹ́ kí tí obìnrin àtọkùnrin bá ń ṣeré tó kó bá ti ń le ẹ̀jẹ̀ ti rọ́ lọ síbẹ̀ ni ó máa jẹ́ kó tóbi ó máa jẹ́ kó òbò obìnrin náà fẹ̀ kó bobìnrin náà ràn ni òbobìnrin náà máa ń ràn tó má ti ràn báyìí ó máa pẹ̀mú okó yẹn ni láì jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn rọ́ padà pé ara ọkùnrin yẹn wálẹ̀ okó yẹn lè má jáde nínú òbò yẹn so it's the same thing tó bá lọ ń lo viagra lórí pé o wà lórí oògùn eh, eh, anti o wà lórí oògùn i'm on life i'm on life i'm on life program tó bá lọ ń lo oògùn eh, depression oògùn. Uh, viagra lori ìwọ to nlo lo oògùn hypertension wahala ni ọlọ́run má soro ká rí ọlọ́run má jẹ́ ká rí gidi ni irú nǹkan báyẹn o dangerous but tó bá mọ̀ wípé o fẹ́ lo oògùn oògùn ibile tó dẹ̀ pé in form of tablet yes you can contact me on plus 447404 eight five one two three four èmi ò lè mú wá sí nàìjíríà contact me from nigeria because mi ò lè send ẹ̀ si Nigeria plus four four seven four zero four eight five one two three four if you have any question or you want to call you want to contribute or you want to call and ask any question you want other people to benefit you can call in and you can ask your question it's question time kíní yóò gbúdọ̀ pẹ́ rárá. bluetooth mode. mi o rí mi i don't mind ẹ mo tẹ̀ ti block ẹ̀. I've said my account number has been pinned on my page on this Well, this thing you can see it. mo ti block wọn. this is an adult platform. Thank you. So if you have any question, please bring forth your question and let me attend to you. I don't want to attend to anybody privately. I am not, except you are ready to pay my money. If you are not paying my consultation fee, don't bother to call me. I'm not going to pick it. I'm, I'm telling you, I'm not going to pick it. Mi ò ní gbé. Kó eh, I send you message, you don't, kini you. I won't pick it. And if you disturb me, my block ẹ. So ẹ má pè So if you know you want to ask me any question, please pay my consultation fee, then we will talk. Hello. Hello, ma. Yeah? Yeah, hello, ma. Yeah, I'm calling from Nigeria. I'm listening. Yeah, please. Uh, mo ní ìṣù kan ní ìyàwó Yeah. she's, always complaining about not, you know, having interest in the sex. And it's a very big issue. when oh, it comes down, seriously, she will me that I, I shouldn't disturb her. I shouldn't bother her. So it oh, will make me live a kind of life, you know, life, you know. In my station, all these people, like, you know, weeks, months without having it. And when I go to her, I decide to she frowns, she, she gets you know, angry about it. I don't know what's happening. In fact, she's making me to think of like, getting another person. Hmm. Honestly, because I have spoken to her politely. I have called her. Uh, she said, "Okay, hmm. So I don't know what you can say about this man. Okay, nǹkan tí mo lè sọ sí yẹn ni wípé ẹ̀yin obìnrin tí ò kí ń wù too bad ẹ̀yin obìnrin tí kò kí ń wù too bad mo ti sọ fún yín pé ẹ máa jẹ multivitamins ẹ máa jẹ nǹkan tó máa boost libido yín you make sure you do something that will boost your libido you can call your man kí wọ blue film sí kẹjọ wò you can touch yourself níwájú ọkọ ẹ i'm telling you because you are just gonna give your man reason to look out I'm a mọ̀ wípé gbogbo ọba máa fọ́bìnrin ọkùnrin lóbòdó lójoojúmọ́ kò ní kọ́kùnrin má ṣe nǹkan tó fẹ́ ṣe but you will be justified and conscience ẹ máa mọ̀ wípé o ò fi ìyà òbò jẹ́ bẹ́ẹ̀ tí obìnrin bá ba no se síta tó lo misbehave tẹ wá ní kẹjókòó ẹrọjọ tó wá ní case against ẹ pé ìgbà tó fún un ṣe lòún ṣe nẹsẹ̀ síta i'm sorry o oh, ò help ẹ because dẹ́kì sọ fún ẹ kó fi oúnjẹ kó fi jẹ ọkùnrin níyà ó pè ọkùnrin o kó sọ fọkùnrin wípé o ò dáná fún òfun lóúnjẹ ó pè ẹ o ṣùgbọ́n ṣe orí òbò yìí nọmba one tó o bá ti ń fi òbò jẹ ọkùnrin níyà nǹkan méjì ló máa wà nínú ọkùnrin o ti ń dókòó tàtẹ́lòmí ò bá dú ẹ ò ní máa refuse òun i'm telling you nǹkan akoko ni nǹkan tó tiẹ̀ mẹ́ǹtì to wa ni no. then o ti make ọkùnrin yẹn o ti sọ di especially ọkùnrin tó bá ń ṣe nǹkan tó yẹ kó ṣe lórí o ti sọ ọkùnrin yẹn di gbẹ̀wù dání o ti sọ ọkùnrin yẹn di ẹni tí ò táṣẹ lé ẹ pa especially ọkùnrin tó bá ń ṣe nǹkan tó yẹ kó ṣe lórí ẹ ṣé ẹnjọ nítorí Ọlọ́run ṣé nǹkan tọkùnrin wà fún koko ma kọ́kọ́ máa sanwó ilé kọ́kọ́ máa kọ́kọ́ máa ẹ eh, kọ máa bọ́ ma. kọ máa sanwó skul ọmọ kí wọ́n máa hello sorry ma èmi mo kọ́ lẹ́kan tó kọ́ sí ẹ. yẹ mo ti gbọ́ ẹ lọ gbọ́ mo ti fún yín lésì mo ti fún yín lésì on live. ok ok ma. ṣé nǹkan tẹ́ ẹ fi ìpọ́kùnrin wà fún ni wípé kẹ́kọ̀ọ́ máa kọ́kọ́ máa sanwó ilé kọ́kọ́ máa tọ́jú ọmọ kọ́kọ́ máa ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ bá ti bímọ tán ẹ máa ti fi pé ẹ tẹ ẹ wá máa wá put attitude pé ẹ okó tẹ́ ẹ dó ẹ dó fi bímọ ni ẹ máa put attitude pé kò sí nǹkan kan lára ọkọ ojú pé kí wọ́n fi bímọ lọ obìnrin mi à máa sọ pé ṣóúnjẹ ni i am telling you either you like it or not tó bá mọ nǹkan tí okó ń ṣe ní ara ẹ wàá máa jókòó ti àti dole everyday ni because ó ma especially tí wọ́n bá ti ń darúgbó tí ba bá ti is very very important because ó ma boost immunity ni. ó ma control blood ẹ torí tá a bá ti ń dàgbà tá a bá ti wọ menopause oríṣiríṣi ni menopause lè gbé wá ẹlòmíì hot flush ẹlòmíì eh, mood ẹlòmíì gan ó lè máa ní problem pẹ̀lú bladder ẹ̀ kí bladder ẹ̀ loose irú wọn náà máa rẹ́rìn <laughs> títọ̀ máa jáde irú wọn náà máa pariwo títọ̀ máa sáré jáde irú wọn nìtọ̀ máa gbọ̀n tó yẹ pé wọn ò ní lè mú mọ́ra dé toilet láti máa jáde nínú kíni wọn oríṣiríṣi ni age age àti menopause oríṣiríṣi ló máa ń gbé wá ìwọ ò tí ì mọ̀nà títí ẹ̀ máa gbà ò tí ì mọ̀nà títí ẹ̀ máa gbà then ọkùnrin ṣé nǹkan tọkùnrin wà fún ni pé kọ́kọ̀ tún le ṣe kọ́ tọ́jú le kọ́ sanwó le. mi ò sọ ọkùnrin tó abuse ìyàwó ẹ̀ because àwọn ọkùnrin míì wa. o le lè pè ìyàwó ẹ̀ láṣẹ́wó o ò lè abuse ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ bá bọ́ra lẹ̀ níwájú ẹ̀ tó tó jẹ́ kí kó kó kó máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí ìdí same obìnrin tó pè láṣẹ́wó ìdí same obìnrin tó bú náà o wa fẹ́ gbé sórí bẹ́ẹ̀dì o fẹ́ dò ara ẹ̀ gan ò le so wọ́n ní ìdùnnú ní ìyọ́kó ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ń mà treat ìyàwó yín tí ó bá ń sár fún yín láti fi ara lẹ̀ pé kẹ́ ẹ dóhùn kò ń ṣẹjọ́ ẹ̀ o torí inú dídùn ló máa ń mórí yá wa obìnrin tẹ́ ẹ̀ ń abuse obìnrin tẹ́ ẹ̀ tọ́jú obìnrin tẹ́ ẹ̀ mú inú ẹ̀dùn tẹ́ ẹ̀ fún ní joy báwo lẹ ṣe fẹ́ do ó mì pé ẹ̀yin lẹ fẹ́ enjoy ara yín obìnrin yìí ò ní enjoy ara ẹ̀ obìnrin yẹn ò ní enjoy ara ẹ̀ but obìnrin tí ẹ bá ń tọ́jú lójú méjèèjì kò ní right. hello. hello sister mi tó ṣe ọ ṣàlàáfíà lẹwà. adúpẹ́ máa o. a máa ń gbádùn program yìí dáadáa ní ṣé live la wà ni ìyá mi live ni. ok ṣẹ́rí ẹ ẹ ká béèrè lọ́wọ́ ọkùnrin tí ó pè bọ́lé yẹn pé ìyàwó ẹ̀ máa ń sọ pé òun ò ṣe òun kò òun ṣe báwo ló ṣe ń ṣe é because nínú experience tọkùnrin bá ń ṣe one style ṣe mọ̀ pé èèyàn ti program máa ń jẹ́ pé style náà ni so ó máa ń pèsè èèyàn wọ̀ fún pé ah mi ẹ understand pé nǹkan tó kúkú ń gbé bọ̀ náà nìyẹn so there's no point la máa fi sọ pé à ṣe báwo lòun gbogbo ṣe ń ṣe tíyàwó fi wá ló wá fi dé pé ìyàwó ń sọ pé kí ló dé pé òun ò ṣe mọ òun ò feel like of course kò ní feel like ìgbà tó yẹ pé style ẹyọ kan ló máa gbé wá hmm. àbí kó tó ṣe hẹn ó ti ó ti come of course ó máa piss èèyàn off now so ẹ eh, eh, mọ̀ àwọn èèyàn kan ń pè lọ sórí program ike ìyàwó àwọn sọ kí làwọn gbọ́n ṣe irú táì wo ṣe how many minutes ló ń lò. á hmm. sóbìnrin gbà mí now. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó yé mi màmá. tó bá ti wọlé báyìí ó ara ó ara obìnrin ní òtẹ̀ tí move ọkùnrin ti come next thing ni pé wọn máa ń rún òṣì lẹ́gbẹ̀ẹ́ olúwẹ̀. tó <laughs> tọ́ irú ọkùnrin yẹn tó bá ń wá tó bá ń yá of course èmi gbọ́dọ̀ sọ pé mi ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀mọ̀ bọ́kùnrin yẹn ṣe pè wọlé ni mo ṣe wọ́n pé à. ẹ ṣe mà god bless you ẹ ṣeun ẹ ṣe ìyá mi àmín ẹ̀yin ọkùnrin náà so bí mo ṣe sọ lọ ẹ̀yin ọkùnrin náà tí ó bá jẹ́ pé the same style ẹ̀ ń ṣe every time tí ẹ fi salt and pepper ẹ mélòó ló gbéyàwó ẹ jáde ẹ mélòó ló ló ló ló surprise ìyàwó ẹ pẹ̀lú gift tó fi jẹ́ pé gift yẹn gan tí obìnrin yẹn bá rí tó bá wọlé jáde ó máa ní ó yá máa bọ̀ wá fi òbò lé nǹkan tó ṣe fún mi yìí ni tó bá rí nǹkan tó ṣe fún fúnra rẹ̀ ló máa fi òbò lé ẹ káàkiri ẹ mélòó ló ṣe bẹ̀tí gbà tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lóòótọ́ tẹ́ bá ti gun obìnrin obìnrin láàrin ìṣẹ́jú márùn-ún ẹ ti dà ẹ ti dà tọwọ́ yín lẹ̀ ẹ wá fi obìnrin sí kolobo obìnrin dẹ̀kẹ̀rẹ́ obìnrin máa tèkì ten fifteen minutes kó tó come ẹ̀yin ti come láàrin seven minutes mo dẹ̀ máa ń sọ fún yín kẹ́ tó sọ pé ẹ tọ́jú ara yín ẹ kọ́kọ́ make pé obìnrin ti ẹ̀ come náà ẹ kọ́kọ́ satisfy obìnrin náà kí oko tiyín tó wálẹ̀ because ẹ̀yin sì tó kọ yín bá ti wálẹ̀ ó ti tán nìyẹn ẹ lè ṣe nǹkan kan mọ́ so ẹ mélòó lẹ ra gift fún yàwó yín ẹ mélòó lẹ wà in romantic mood àwọn ọ̀rọ̀ tẹ́ ń bá yàwó yín sọ ṣé ọ̀rọ̀ àlùfàǹṣálẹ̀ ń bá sọ ṣé ẹ tiẹ̀ mọ foul play ṣé mọ ṣé ẹ mọ point tẹ máa tẹ̀ lára ìyàwó yín tẹ máa fi pé pé ó ṣe àbí má wọrí mo mọ nǹkan tí máa ṣe fún ẹ tó dẹ̀ jẹ́ pé tẹ bá ti lọ síbẹ̀ yẹn ṣé ti study ìyàwó yín débẹ̀ ṣé ti study chemistry ara ìyàwó yín débẹ̀ ṣé ti study body mechanism ẹ̀ débẹ̀ pé tẹ́ ti mọ̀ pé ah má wọrí òṣì àbí tí bá ti fọwọ́ tẹbi tó yẹ kí n tẹ̀wọ́ ló máa wá bẹ̀ mí ìjẹ́ máa kíyèmí ara ìyàwó yín ìjẹ́ mọ́bí tẹ́ lè tẹ̀ lára ìyàwó yín tó yẹ pé ìyàwó yín ò ní lè resist yín it's not about saying ìyàwó mi ò gbà tẹ́ bá wà boring tó jẹ́ pé oríṣiríṣi dídó ọ̀nà kan lẹ mọ̀ kẹ́dẹ̀ má ṣe pàpàpà ni ọkùnrin á sá fún yín obìnrin á sá fún yín tẹ́ ẹ̀ bá lè experiment tẹ́ ẹ̀ bá lè explore tó jẹ́ pé the same style every time inú yàrá mọ́mí and daddy style ni kẹ́kọ̀ọ́ kọ́kọ́ kẹ́kọ́ tẹ̀ sókè kò sí nǹkan kan ẹ lè ní kó wọ pátá kẹ́ ẹ do pẹ̀lú pátá ẹ lè ní pé kó wọ pátá àti bra kẹ́yìn fúnra yín gan kẹ́ ẹ dé láti ibi iṣẹ́ kẹ́ni ọ̀ní mo pant àti bra yìí fún ẹ̀ òun ni mo dẹ̀ fẹ́ kó wọ̀ fún mi kó lọ wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó wẹ̀ kó wọ̀ kẹ́ fi do kẹ́ fi ọwọ́ kẹ́ fi fa pátá sẹ́gbẹ̀ẹ́ kò nídìí kó bọ́ pátá ọwọ́ lẹ́ máa fi fà sẹ́gbẹ̀ẹ́ ẹ dẹ̀ ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ìjọ mélòó lẹ ti ṣe yẹn but tó bá jẹ́ pé the same style all the time ni obìnrin máa ó máa su obìnrin inú obìnrin ò ní dùn láti ṣe tẹ bá pè láti wò pé hmm, àwọn kúkú máa bẹ̀rẹ̀ náà ni ẹ̀ kúkú ní parí ẹ̀ obìnrin dẹ̀kẹ̀rẹ́ tẹ bá ti jí obìnrin sílẹ̀ kò easy kí obìnrin kí ara obìnrin wálẹ̀ ní obìnrin tó bá mọ iyokó tẹ́ ẹ ti jí sílẹ̀ kò easy kò yí sì kó wálẹ̀ tí obìnrin ò bá rí okó nígbà mi ọkùnrin tiẹ̀ sì lè mọ nǹkan tó máa ṣe bẹ́ẹ̀ tó ara obìnrin bá ti hard tí ò bá rí okó kò kí kò kí easy obìnrin ò kí lè mọ ara dúró tí ò bá rókó. ẹ jọ ẹ ló ẹ ló ẹ reduce volume ẹ reduce volume nǹkan tẹ́ ń gbọ́ ókè mà ẹ kú iṣẹ́ takuntakun ẹ ṣe gan ni o ọlọ́run á dúró tì yín ilé ẹ̀yin náà ò ní dàrú ilé àtọ̀nà yín ò ní dàrú ọmọ yín ò ní dọ ọmọ ọlọ́mọ ọkọ yín ò ní dọ lọ́kọlọ́kọ o mo láìkì kọ́ látọ̀ pé ìwọlé yẹn hmm. so grateful mo really appreciate wọn nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni wọ́n sọ yẹn ìní àṣebáyẹ mo fẹ́ lá òbò ẹ̀ hmm. ó ti gbé ẹnu sóbò ẹsẹ̀kẹsẹ̀ tó gbẹ́nu sóbò tó bá máa gorí mi báyìí ó ti dà ó wá ní kí n ah. má yàn lè. Hmm. ẹni tí mo rẹ̀ ní ta kẹ̀dẹ̀rẹ̀ ó ń satisfy mi ẹ wá ní kọ́ máa tẹ̀lé lọ wọ́n máa bá àwọn obìnrin wí wọ́n náà yàlè báwo lobìnrin kì í ṣe níyàlè hmm. báwo lobìnrin ò ṣe ní ṣèranù ṣèbẹ́ni tó bá satisfy èèyàn lèèyàn máa bá lọ mi ò hmm. mi ò mi kò jẹ́ pé mò ń pọn obìnrin lé ń pé kó yàlè o but wọ́n ti lọ ṣe ṣìnà olóṣì wọn yẹn níta wọ́n ti lọ ṣèranù níta tó bá wá ti pé eight fifty wọ́n máa ń ṣe olóṣì pẹ̀lú yàn wọ́n máa ṣe yọ̀bọ̀kẹ́yọ̀bọ̀kẹ́ ranù pẹ̀lú yàn àsìkò yẹn kẹ̀dẹ̀rẹ̀ obìnrin máa wà bí age forty five tóbìnrin bá wà bí age uh, forty five forty forty three forty five ìgbà yẹn la ní ìyókò yìí tàbá wá ẹni tó ń tẹ́ wa lọ́rùn ń ta ẹni tó ń wa lọ́rùn wá lóbìnrin yalè kí ló dé sí òní yalè ẹni tó ń satisfy mi hmm. gan ni ẹ takuntakun ẹ fẹ́ kó lè ẹ ṣe gan ni o ọlọ́run ò ní bọ́ pọlọ yín ẹ ṣe o ẹ ṣe gan ni àǹtí yín ká o. ṣe gbọ́ nǹkan tí mò ń sọ fún yín pé ẹ má jẹ́ ká máa tanra wa ọkùnrin tí ò bá ti dóyàwó ẹ̀ dáadáa wọn á bá dóńtà àwọn wèrè kan máa wọ́n máa ní yà encouraging kinní kan yà teaching kinní kan ṣé mi ni mo ṣe máa kọ́bìnrin obìnrin tó bá mọ iye okó tẹ́ ẹ̀ bá dọ̀ dáadáa bọ̀ ta ṣé mi ni mo ṣe máa kọ́ wọn ẹgbẹ́ ní tó sọ̀rọ̀ sí ṣé mi ni mo kọ̀rọ̀ sí wọn lẹ́nu àbí kò ṣe pàjọ lísìn ni obìnrin tẹ́ ẹ̀ bá ti dó dáadáa tó bá mọ iye okó wà láyà bọ́ta tábà sọ àwọn kan ní you are encouraging women to be promiscuous you are encouraging kìdí kan i am not encouraging promiscuity but ìwọ tó bá tó bá ti jẹ́ pé same style ni style tó ń ṣe fóbìnrin tí obìnrin mi let me tell you what you, you one thing you don't understand obìnrin mi máa ń fẹ́ kí wọ́n lu òun tó bá wọ́n bá lù tó bá pa ló máa enjoy oko obìnrin mi tó bá palẹ̀kùn tó bá wà in a very bad mood ló máa enjoy oko ìgbà tí wò bá understand ò ní láti lu. obìnrin mi máa ń fẹ́ rough ìgbà tí wò bá ṣe tó jẹ́ pé particular style ló ń ṣe tó dẹ̀ nẹsẹ̀ síta tí wọ́n tí wọ́n ti sí eh, angle ninety degree tó lọ wọ́n ti sí eighty degree ó lọ wọ́n ti sí three sixty degree ó lọ ìwọ tó dẹ̀ jẹ́ pé angle ninety àbí wọ́n angle one eighty degree nìkan ni wọ́n máa ń wà tó bá dẹ̀ fẹ́ ṣe ágbèdì sílẹ̀ fún ẹ pé kò ṣe yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ á dẹ̀ lọ bá ọmọ ẹni tó ń ba greece ẹ̀ tó máa fún ní okó gidi dó á dẹ̀ lọ bá níta èmi ò ní wípé tẹ́rí tẹ́ bá ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti ń nọ̀sẹ̀ síta mí ní kẹ́ má nọ̀sẹ̀ síta but tó o bá ti tó bá ti ok kí ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ married women àwọn ọmọ kéékèèké náà ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ married women gbà mí wọ́n tún ń tẹ̀lé married women ẹgbẹ́ wọn tẹ́ ẹ̀ bá ti ṣe àmì ọ̀pọ̀lọpọ̀ married woman ó tẹ̀lé another married man tẹ́ ẹ̀ bá ti dóyàwó yín dáadáa àbújá ò sí lẹ́rùn ẹ̀pẹ́ ọlọ́run á bá yín dó ń ta wọ́n á bá yín dó wọ́n á dẹ̀ dó nídó tó jẹ́ wípé obìnrin yẹn gan nígbà tí ẹ ti ríbi tí wọ́n ti dó èèyàn rí tó jẹ́ jẹ́ pé nígbà tó bá wà nílé gan ìdó ẹ̀ á máa gbé pépépé báyìí wọ́n tó ẹ pé wọ́n lọ ó dó okó yẹn ní dó gidi tẹ́ pé tó bá wà nílé tó bá rántí bí wọ́n ṣe dóhun ìdó ẹ̀ á dẹ̀ tún máa dìde i'm telling you idọ ẹ̀ á máa dìde tó bá rántí bó ṣe dóhùn níta idọ ẹ̀ á máa dìde á máa gbé a máa pé nínú ṣòkòtò ẹ̀. hello. hello sísá yínká. máa sá. hello. hello mo ń gbọ́ yín o à ń gbọ́ yín. nípa contribute sí programu yín bẹ́ẹ̀ ṣe ni amórílù máa ń gbàgbọ́ ẹ̀gbọ́n. ẹ i'm calling from Nigeria. yeah ṣe situation ọkùnrin àti obìnrin lórí ìbálòpọ̀ tẹ̀ ń sọ yìí lóòótọ́ some men at at fault mo fẹ́ dẹ̀mọ̀ pé àwọn ọkùnrin kan náà wà lẹ́gbẹ̀ẹ́ níbi are very romantic kò sí game tá a lè bóbìnrin play nílé it depends on a woman sometimes ẹ mọ̀ obìnrin tí wọ́n bá ti tẹ̀ láti change ti tó tẹ̀ láti carry along tó yẹ pé tó bá fún ní àwọn game in the other room a máa sọ fún a láti máa ṣòpin bí àìranù ló ń ṣe pé àìbú ti ti kọ́ gbogbo eléyìí àni tó dẹ̀jọ́ ọmọ ògbóró tó jọkùnrin yẹn mọ̀ pé kò sí géèmù tí ó ti béèrè pẹ̀lú obìnrin. Hmm. so tó bá carry along tí ò bá understand ẹ at the end of the day when you see another woman out there jẹ́ pé ó play along because so far alágbàáyé mi ti wà ń gbòòrò I always carry a woman alone because I'm very romantic naturally I know how to play the game. mo gba lẹ́sìn ni mo kọ́ dáadáa nǹkan tí mo ń gbọ́ program kàn fi ń kó tí mo ti mọ̀ ni kò séyìí tí mò ń ṣe gbogbo ẹ̀. Hmm. for a kind for a person like me wọ́n á níyàwó tó kò lè tẹ̀ mi tẹ̀wọ̀n pé that's problem. ẹ má bínú sá o ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sí nǹkan tẹ́ ẹ sọ yìí ni wípé ṣe nígbà míì a máa ń fi tá a bá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nígbà míì tó bá ní mo mọ géèmù play àmọ́ good wàláì ọgbọ́n mi aṣiwèrè bòmíì ni o ọlọ́gbọ́n ìlú yìí aṣiwèrè bòmíì ni ọkùnrin mi ma fi po good but loju ìyàwó ẹ̀ kò good nkankan mo béèyàn kan ṣiṣẹ́ ní last week Also i'm very good my wife nígbà tèmi àti ẹ̀ ta túlẹ̀ ta tùṣà ó mọ̀ pé òun ò good nothing nígbà tá a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn questions kan lọ́wọ́ ẹ̀ mo ní ṣe orí good ẹ̀yin tẹ̀yin rò bóyá ẹ gùdù òyìnbó tẹ̀ ń ṣe yẹn ìjẹ́yìn ti ẹ mọ bọ́dí ẹ mọ chemistry ara ìyàwó yín ìjẹ́yìn understand ara ìyàwó yín ìjẹ́yìn mọ nǹkan tí ara ìyàwó yín fẹ́ tó accept as good nǹkan tẹ̀yin fi pé yín good yẹn ó lè má jẹ́ nǹkan kan tó thrill ìyàwó yín ó lè má jẹ́ nǹkan tó ń jí ìyàwó yín ó lè má jẹ́ nǹkan tó ẹ pé ó wá kíyẹmí ara ìyàwó yín ó lè jẹ́ nǹkan tí ò tiẹ̀ súnmọ́ nǹkan tẹ́ fi pé ẹ̀ ń ṣe tẹ́ fi good yẹn níyàwó yín fẹ́ ẹlòmíì máa fi pé ẹlòmíì pé ka fi ká fíngà obìnrin tí ọkùnrin bá fi ọwọ́ sínú òbò obìnrin míì ṣe ló máa kàkà kí obìnrin yẹn máa ní pleasure ó máa máa dùn ni ó máa máa fún ní pain ni torí pé kò mọ bó ṣe ń fi ìka tọ́ọ̀chì inú òbò obìnrin kò mọ bó ṣe ń fíngà obìnrin ọkùnrin mi ò mọ kiss tọkùnrin mi bá kiss obìnrin á máa gèjè obìnrin á dẹ̀ máa ní àwọn ah, kiss òun gbádùn kiss bọ́ òun irritate obìnrin yẹn ọkùnrin ò mọ kiss ó ń irritate obìnrin yẹn ni even òbò tá a sọ pé wọ́n ń jẹ gan tọkùnrin mi bá gbé ẹnu sí òbò obìnrin obìnrin yẹn ò tẹ̀ ní kò ní ní effect ẹ̀ a máa a máa fọwọ́ ti orí ni because ó ń ní lára irritate ẹ̀ à ń fi idọ̀ obìnrin ṣeré ọkùnrin mi ò mọ bó ṣe ń place owo. láti fi idọ̀ obìnrin ṣeré kò mọ bó ṣe ń fi idọ̀ obìnrin ṣeré kàkà kí obìnrin yẹn máa enjoy e. O ma ma irritate obìnrin yẹn ni à ń fíngà ọkùnrin mi ò mọ bó ṣe máa a kàn máa ṣe báyìí pàpà ó ma fọwọ́ ó máa fọwọ́ gun bẹ́ẹ̀ ni pé ó fọwọ́ gun ìṣó bẹ́ẹ̀ ni pé ó fọwọ́ gun ó ń fọwọ́ dó ògiri ni bẹ́ẹ̀ lọkùnrin mi ṣe ń fígà obìnrin tàbá dẹ̀ pẹ̀lú àwọn obìnrin yẹn wọ́n láwọn ọkùnrin yẹn láwọn gùdù bàjẹ́ kò sí eré táwọn ò lè ṣe eré tó ń ṣe tóbìnrin ò gbádùn ẹ̀ tó kàn wọ́n máa fíngà tá a máa ṣe báyìí wọ́n ma fíngà wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé òun bá yàn ọjà wọ́n ń fíngà obìnrin bẹ́ẹ̀ even kiss ẹlòmíì ò mọ kiss bọ̀dọ̀bọ̀dọ̀ á ní à ah, kìsì ni mo láìkì jù mo gbádùn kìsì bàjẹ́ ọkùnrin mi ò mọ bó ṣe ń fi okó dó ọyàn obìnrin tí obìnrin dẹ̀ máa máa damira kò mọ ibi tó máa pèsè okó yẹn sí láàárín ọyàn obìnrin méjì ó dẹ̀ lè jẹ́ nǹkan tí ìyàwó ẹ̀ fẹ́ nìyẹn ó lè jẹ́ pé nǹkan tí ìyàwó ẹ̀ níìdì tó máa miss tó máa move ni wípé kò kàn fi ọwọ́ kò fi rin àárín orí ẹ̀ ọkùnrin mi ò mọ̀ ṣe ọwọ́ ọkùnrin mi kò wà soft lára obìnrin ó máa máa ní obìnrin lára ni ọwọ́ ọkùnrin míì máa máa ó máa máa wà harsh lára obìnrin ni tẹ bá dẹ̀ bírú àwọn obìnrin yẹn obìnrin yẹn wá máa sá kò ní fẹ́ sọ fún ẹ láti embarrass ẹ kò ní fẹ́ sọ fún ẹ mo rí ẹni tó dìdí sọ fún mi pé bóun ṣe láìka ọkọ òun tó ṣùgbọ́n ẹnu ẹ máa ń rùn bọ́ kò lè sọ fún ó dẹ̀ sọ fẹ́ mi ọkọ ẹ̀ dẹ̀ láìkí ṣùgbọ́n ẹnu ọnu ọkùnrin yẹn máa ń rùn bọ̀ kò mọ bó ṣe fẹ́ sọ fún ọkùnrin yẹn obìnrin ò ní fẹ́ sọ fún ẹ á máa feel bad kò ní fẹ́ embarrass ẹ bó o mọ nǹkan kan ṣe ó mọ nǹkan kan ṣe ó kàn ń gbà bẹ́ẹ̀ ni irú obìnrin yẹn tó bá jàjà lọ bọ́ sọ́wọ́ ẹni tó lè touch ẹ right ẹ rí ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó lọ ń dókò ta kò ṣe pé wọ́n fẹ́ owó ọ̀pọ̀lọpọ̀ obìnrin pẹ̀ from my gathering ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó lọ ń dókò ta kò ṣe ojú kòkòrò kò ṣe pé wọ́n fẹ́ owó ìwà sexual life ọkùnrin wọn kò ní ó tì wọ́n débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n ń refuse ọkọ wọn fún dídó ìwà àti ìṣe ọkùnrin ló tì wọ́n débẹ̀ bóyá ìmí the same style ni bóyá ìmí style tó fi pé òun mọ̀ pé òun gùdù gan okú ẹ̀ tó bá le jù gan ó ní obìnrin lára ni i'm telling you ẹ̀hún lè máa fi yà pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi àwòrán ẹ̀ báyìí a lọ ka ẹni tí oko tí ọkọ òun dó tíyàwó òun dó ń ta a rí i pé kò wọ́ ọ̀tí òun a tún wá establish fact pé ìyàwó yẹn ló ń sanwó rokodo ni because pẹ̀lú gbogbo kú ẹ̀ tó fìpò mọ̀ ó fìpò mòbódó ọkùnrin obìnrin ò ní ìfẹ̀tẹ̀ kò fílẹ̀ ẹni tó ń dó ń ta yẹn mọ̀ bó ṣe handle bó ṣe ń dẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ bó ṣe rọra ń ṣe é nǹkan tó ń ṣe because ó ti study chemistry ara ìyàwó ẹ̀ tó yẹ kí wọ́n farabalẹ̀ kó study tó study ó ti study chemistry ara ìyàwó ẹ̀ ó ti mọ ibi tó ń lè bá wọlé tí ìyàwó ẹ̀ máa scream ó ti mọ ibi tó ń lè bá wọlé tí ò ní like ó ti mọ ọ̀nà tí eh, style tí ìyàwó ẹ̀ fẹ́ gbogbo nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò farabalẹ̀ láti kọ́ nípa ìyàwó wọn i'm telling you wọ́n dẹ̀ ní ah, ìyàwó àwọn refuse ìyàwó àwọn refuse ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń dókòtà wọn ò dókòtà nítorí owó wàláì wọn ń dókòta nítorí enjoyment ni wọ́n ń dókòta nítorí pé wọ́n mọ adùn oko wọn ọ̀dẹ̀ gẹ́ẹ̀tì adùn oko lọ́dọ̀ ọkọlé wọn náà ṣe ń nọsẹ̀ síta so àwọn obìnrin náà àwọn ọ̀pọ̀bìnrin míì wà o tó jẹ́ wípé kò sí bọ́n ṣe lè ṣe bòló wọn náà tí ò nírùngbẹ́ o but kò sí obìnrin tó fẹ́ gbéra láti máa lọ́lé ọkọ àbí láti lọ fẹ́ ọkọ tó ní at the back of his eh, her mind pé òun tóun bá délé ọkọ yìí o òun máa pàpà máa ṣe bá máa ṣàgbẹ́ nǹkan ló máa ń lead sí i ẹ má jẹ́ kí nǹkan máa degenerate mo mọ̀ mo wà wí ẹ̀ pé gbogbo nǹkan in life ni law of diminishing return máa ń fall ní ṣe mọ̀ pé mi ò máa ń continue láti máa sọ whatever goes up must surely comes down even our even life wa ìgbésí ayé wa anything tá bá ń ṣe law of diminishing return must setting. so to bá ti setting kó má ba tètè setting ẹ jẹ́ ká máa experiment ẹ jẹ́ ká máa explore ẹ jẹ́ ká máa ṣe oríṣiríṣi nínú pé àjọ ń dóra wa àjọ ń bára wa lájọṣepọ̀ ẹ try láti study ara yín ìwọ obìnrin ṣó study ara ọkọ ẹ ṣó mọ ibi tó lè fọwọ́ kàn lára ọkọ ẹ tí ọkọ ẹ máa fi dìde ṣé o mọ nǹkan tó ń tìrì lọkọ ẹ tó lè wọ tí ọkọ ẹ ò ní lè resist ẹ tó jẹ́ kó tó bá ti rí kinní yẹn lára ẹ báyìí even kó rẹ̀ kó fẹ́ kú ado ẹ ṣáá ni ṣé ti study ọkọ ẹ débẹ̀ ṣé ti study ọkọ ẹ débi pé oúnjẹ kan tó bá ṣe fún ijọ́ tó bá ti ṣe yẹn fún kò sí ẹ máa dóra yín ni ṣé ti study ọkọ ẹ débi wípé ṣé o ti mọ̀ wípé irọ́ ni sẹ́ tó bá ti rí ẹ tó ti wọ orí nǹkan báyìí irọ́ ni tí ò bá dó ẹ kò ní fi ẹ́ lẹ̀ so a ń láti study ara wa dé irú stage yẹn we have to be able to know so if there is any more uh, any more questions because i want to round up mo ti ń how many how many hours na so a ní study ara wa débẹ̀ ká mọ̀ wípé nǹkan báyìí nǹkan báyìí ni bọ́dì mi fẹ́ nǹkan báyìí bọ́dì ọkọ mi fẹ́ nǹkan tó lè treat ọkọ mi rèé nǹkan tó lè treat ìyàwó mi rèé ẹ má jẹ́ ká máa capitalize lórí strength wa ta fi pé strength ta fi pé a ní ability ta fi pé a ní capability ta fi pé a ní pé ah mo le dogan ó ń resist mi ni ó mo le dogan ó lè jẹ́ pé ẹnu lásán ni ìyàwó ẹ̀ ká sí gbogbo nǹkan action tó lóo ní gan ó lè má wù ìyàwó ẹ̀ gbogbo action yẹn ó lè má wù. Eh? kí n tó máa lọ. kí n tó máa lọ um, Abbey Beauty Parlour ní Germany gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra cream nílùú Germany àti lágbègbè ẹ̀ pè wọ́n sórí plus four nine one five two one zero four five five four seven six plus four nine one five two one zero four five five four seven six plus four nine one seven two seven zero five two two six three plus four nine one seven two seven zero five two two six three um, ẹ pè wọ́n sórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń fẹ́ cream tẹ́ dẹ̀ wà ní ìlú Germany gbogbo ẹ̀yin tẹ́ bá wà nílùú America uh, Sterling Michael Toyota wọ́n deal on all brands of uh, Toyota brand new cars and Tokunbo all brands gbogbo yín ẹ pè sí orí plus one eight three two eight zero seven three five eight one plus one eight three two eight zero seven three five eight one ẹ má gbàgbé Queen's Cosmetics ẹ pè wọ́n sórí plus four four seven four zero five nine nine seven four eight four plus four four seven four zero five nine nine seven four eight four gbogbo ẹ̀yin tẹ́ bá ń wá oògùn ìdákọ́lẹ̀ tẹ́dẹ̀ mọ̀ wípé ẹ ní health issue bóyá diabetic tẹ́ wà lórí any medication ẹ kọ sí mi ẹ kọ sí mi lórí plus four four seven four zero four eight five one two three four ẹ thank God pé wọ́n ti fẹ́ open nísìn a máa mú àwọn sex toys wa tó kù wá gbogbo ẹ̀yin tí ẹ bá lè lá oko straight àbí ẹ̀yin tẹ́ ẹ̀ bá lè la òbò straight gbogbo ẹ̀yin tí ara yín ti kú tó jẹ́ pé ẹ máa need toys láti ginger ara yín láti pe òbò yín dìde láti jẹ́ kí eh, blood kó rush lọ sóbò yín kó lè le àbí sóko yín kó lè le a máa mú toys yẹn máa mú toys yẹn wá fún yín nísìnyí tí wọ́n ti fẹ́ open ẹ rí pé mi ò lo toys láti joy because of uh, lockdown so nísìnyí tó ti fẹ́ open àwọn tó ń tà ń get kìíní yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n ti ń ṣí díẹ̀díẹ̀ so lágbára ọlọ́run a máa máa pàdé láyé àti àlàáfíà ẹ má expect mi ní Saturday or Sunday mo lè ṣe update but mo lè má jáde live òun ni mo ṣe jáde tí mo wá ṣe topic yìí tá a bá rẹ́ anybody tó fẹ́ pè mí tó fẹ́ béèrè anything lọ́wọ́ mi if you want to talk to me if you want me to talk to you privately go and pay five thousand naira to my uh, to my Nigerian account tó bá Nigeria but every other place is twenty pound uh, títí di ìgbà náà ná how màá ríra pẹ̀lú ayọ̀ I still remain Yinka TNT ó dàbọ̀.